bẹ̀ yín pé mọ́mì ẹ máa bọ̀ ẹ máa bọ̀ iná ti sọ níbi ilé mi yẹn o pé wọ́n rí ọkọ mi pé ó ti fi iná síbẹ̀ yẹn ó dẹ̀ ti ó ti disappear so mo ṣàṣe ń sábọ̀ ni iná ti ń bù. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. Ẹ kalẹ́ ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Broadcasting Network YBN lórí ẹ̀rọ ayélujára àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ alámúwá fún yín lónìí ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2024 Ọláyẹmí Adéwùnmí ni orúkọ tèmi ṣíwájú ẹgbẹ́ àwọn kókó wọ́n ti ṣe àfihàn fọ́nrán aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu bí ó ti ń ṣiṣẹ́ rẹ̀ wípé ara bàbá le koko orílẹ̀-èdè uk ṣetán láti ṣe ìrónilágbára lọ́nà ìgbàlódé fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó lé ní mílíọ̀nù kan ọ̀gá àgbà àjọ ọlọ́pàá ti enugu international airport tó ṣubú lulẹ̀ lẹ́nu iṣẹ́ ilé-ìwòsàn sì ti sọ wípé ó ti papòdà láàárín ọdún kan wọ́n ní ìṣèjọba ìpínlẹ̀ èkó ti wó àwọn ilé tí kò bójú mu eléyìí tó tó ọ̀ọ́dúnrún ó lé ẹyọ kan one àwọn afurasí ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn ilé-ẹ̀kọ́ èkìtì state university bíi mẹ́jọ ló ti wà lákàtà àwọn agbófinró àwọn olùgbé àgbàdarìgì wọ́n fárígá o bí wọ́n ti ní wọn ò mú iná mọ̀nàmọ́ná wá lẹ́yìn tí wọn ò sì jẹ gbèsè onírìṣà ọba adéyẹyẹ ògúnwúsì ọ̀jájá kejì ó ṣe àlàyé pé òun ò mọ arákùnrin kan tó sọ wípé òun jẹ́ ọmọ bíbí inú onírìṣà kábíyèsí ti ní kì í ṣe ọmọ òun òun ò sì mọ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn yìí ń lajọ wá láṣàlẹ̀ ètò ní tá a bá ti lọ sókè náà tá a padà dé ẹ̀kúnrẹ́rẹ́ láfi máa tó yín létí ẹ ṣeun o ojú tẹ fíìmù wo ni fọ akẹ́kọ̀ọ́ iléèwé fásitì Federal University Ọ̀yẹ́ Èkìtì kan torúkọ rẹ̀ wọnú ìwé àjọ tó ń ṣàkọsílẹ̀ ohun ọ̀tun tá a bá ń ṣe lágbàáyé ìyẹn Guinness World Records fún bó ti lùlù gangan ọlọ́gbọ̀nràngọ̀dọ̀ òní ìgbà wákàtí ọ̀dọ́kùnrin ọ̀hún orúkọ ẹni tí ń ṣe àdéwálé tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ ẹni percussion ẹni percussion yìí ló ti bẹ̀rẹ̀ ìlù lílù rẹ̀ láti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin ìyẹn twenty nine April ọdún yìí ọkùnrin yìí ló jẹ́ wípé ní kété tó pé àádọ́jọ wákàtí one hundred and fifty hours tó ti ń lùlù ló fi àádọ́ta wákàtí fifty hours kún láti kọjá ẹlẹgbẹ́ rẹ̀ kan tó ti kọ́ ṣerú eléyìí tẹ́lẹ̀ nínú oṣù keje ọdún 2023 ìyẹn Alistair Brown ní Lisbon tó lùlù lọ́gbọ̀rọ̀ngọ̀dọ̀ fún àádọ́jọ wákàtí 150 hours ní báyìí gẹ́gẹ́ bí Adéwálé ti sọ ọ́ di mímọ́ ó ní àwọn Guinness Book of Records ti buwọ́ lu èyí tóun ṣe yìí wọ́n gbé sàdánkátà fún wípé ó yẹ láti pé korúkọ rẹ̀ wọnú ìwé ọ̀hún. lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ kẹjọ oṣù yìí làwọn ọmọ ogun LNSC Lagos State Neighborhood Safety Corps rọ́wọ́ tó ọ̀gbẹ́ni kan tó porúkọ ara rẹ̀ ní Friday Nwafor ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta forty six years níbi tó ti ń jí àwọn iná ojú pópó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe sí orí afárá Third Mainland Bridge two lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n sì ti lọ́ọ́ fà á lé ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni adégòkè fáyọ̀ adélọ́wọ́ ní ìbámu pẹ̀lú àṣẹ tí ìjọba ìpínlẹ̀ èkó pa wípé kí àwọn tó ń gbé ilé àkọ́tì ìkòyí tó wà tó wà lágbègbè ìkòyí ó kúrò níbẹ̀ àwọn ikọ̀ lagesco àti àwọn ikọ̀ amúṣẹṣe tó wà fún mímú ẹnikẹ́ni tó bá lu òfin àyíká ti kọjá lọ sí ilé àkọ́tì náà láti lọ kó gbogbo ẹrù àwọn ènìyàn tó kù kúrò níbẹ̀ gẹ́gẹ́ bí òfin ìjọba wọ́n ti yan ẹni tó jẹ́ ògbóǹtagí akọ̀ròyìn tó tún jẹ́ olùkọ́ nípa òfin ti fásitì ìlaramọ̀kìn Ondo State ọmọọba Babátúndé Stephen Adégbóyèga Alábí gẹ́gẹ́ bí olóòtú ti ìlú Òsì Èkìtì lágbègbè ìjọba ìbílẹ̀ Ìdó-Òsì lẹ́yìn tí wọ́n gbé ọ̀pẹ̀lẹ̀jọlẹ̀ láti wádìí bóyá ó yẹ láti gorí àpèrí náà eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bíbí ìlú náà àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkìtì wà níbẹ̀ láti ṣẹ̀rí sí lẹ́yìn náà ni àfọ̀bàjẹ́ kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí àwọn alálẹ̀ ìlú ọ̀hún yàn lọ́jọ́ àìkú tó kọjá Margaret Bassey Kazeem ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Broadcasting Network YBN ẹ káàbọ̀ padà síkọ́ni yorùbá broadcasting network ybn wáyé múkàlẹ̀ tòwó tọmọ ta ikú ti ṣe bá lọ́rọ̀ bá ti máa fún ilẹ̀kùnrẹ́rẹ́ àwọn ọ̀rọ̀ yẹn láṣálẹ́ tòní ní ọ̀nà àti fi ìdí hàn lórí àhesọ tó ń lọ káàkiri wípé òjòjò ń ṣe Ògún aláṣẹ Bọ́lá Ahmed Tinubu àti pé ara Ògún ò le. Ilé-iṣẹ́ Ààrẹ Wọ́n ṣe àfihàn aláṣẹ Bọ́lá Ahmed Tinubu nínú fọ́nràn tó ń fi aláṣẹ Bọ́lá Ahmed Tinubu hàn níbi tó ti ń gbájúmọ́ iṣẹ́ rẹ̀ lọ́fíìsì nílùú Àbújá. Aláṣẹ Tinubu ló padà sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ọ̀sẹ̀ méjì tó lọ sí ilẹ̀ òkèèrè. Fọ́nrán yìí ni amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ìròyìn fún aláṣẹ ìyẹn Dàda Olúṣẹ́gun tó fi sórí ẹ̀rọ ayélujára, níbi tí a ti rí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ bíi mẹ́ẹ̀ẹ́dógún tó ń lọ sí ọ́fíìsì aláṣẹ láti tẹ̀síwájú iṣẹ́ eléyìí tí wọ́n jọ ń ṣe lọ́wọ́. Ó ní lásìkò yìí òjòjò ṣògo o, kòkòkò bá ẹni lára, ọ̀tá aláṣẹ lè káwọn aláyọ̀nùsọ kí wọ́n dákẹ́ kí wọ́n yé sọ ohun tí ojú wọn kò rí àbádòfin kan ti wá wípé kí wọ́n ṣe àfikún owó oṣù àwọn àti ìṣàkóso àwọn ti ẹ̀ka ìdájọ́ lóní ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2024 fún ìgbà kejì àbádòfin náà ni wọ́n ní olórí ilé-ìgbìmọ̀ tó pọ̀ jù ìyẹn nílé-ìgbìmọ̀ asòfin asòfin ashiru isa tó wá láti ẹgbẹ́ òṣèlú all progressives congress apc tó ń ṣojú ẹkùn ìdìbò ti gúúsù kwara tó dá ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ni wọ́n ti kọ́kọ́ gbé àbá náà yẹ̀wò ní ogúnjọ́ oṣù kẹta pẹ̀lú ohùn kan wípé kí wọ́n ṣe é ní mílíọ̀nù márùn-ún ó lé mọ́kàndínlógójì fún àwọn adájọ́ àgbà lórílẹ̀‐èdè nàíjíríà ìyẹn five point thirty nine million naira wọ́n ní adájọ́ supreme kó wà ní mílíọ̀nù mẹ́rin ó lé mọ́kàndínlógún owó naira four point twenty one million tí ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí tiẹ̀ àpapọ̀ gbogbo rẹ̀ yóò sì máa wà ní mílíọ̀nù mẹ́ta ó lé mẹ́tàléníogójì three point forty three million wọ́n ní yóò jẹ́ lóṣooṣù láìsí owó ìṣàkúrò nínú rẹ̀. ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti ní kí báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà cbn kí wọ́n dáwọ́ kọ́ fún ètò tí wọ́n pè ní ṣíṣe ètò ààbò lórí ẹ̀rọ ayélujára àti ìdókòwò tá a bá ṣe eléyìí tí wọ́n ní yóò dé ìdá márùn-ún zero point five percent. Ètò ọ̀hún ni wọ́n pè ní Cyber Security Level. Wọ́n ní àṣẹ yìí ló wá látọwọ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin níbi ìjókòó wọn lónìí ọjọ́bọ̀ ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún nílé ìgbìmọ̀ aṣòfin. Ọ̀rọ̀ yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò láti àná títí mọ́jú òní gẹ́gẹ́ bí àwọn aṣòfin ṣe sọ wọ́n ní kí ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè cbn kí wọ́n fi òpin sí i nítorí ìgbésẹ̀ náà ó ti ń dárúkè rúdò sílẹ̀ báńkì àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà cbn ló ti ní ìgbésẹ̀ náà máa bẹ̀rẹ̀ ní ogúnjọ́ oṣù karùn-ún ọdún yìí wípé ẹnikẹ́ni tó bá san tàbí gba owó láti orí ẹ̀rọ ayélujára yóò máa san zero point five percent lórí owó tó bá lò. Ìyẹn jẹ́ owó ààbò eléyìí tí ilé ìfowópamọ́ yóò máa já láti orí báǹkì oníkálukú. Ìforúkọsílẹ̀ ilé iṣẹ́ àwọn tó ń lo ẹ̀rọ ṣàbámọ̀ POS ni wọ́n sọ wípé àjọ tó ń ṣe ìforúkọsílẹ̀ ilé iṣẹ́ CAC ní Uziani Isaac Mogaji tó ṣojú wọn ti ṣe àlàyé pé yóò jẹ́ kí àṣírí àwọn oníṣẹ́ ibi kó tètè máa tú ó ṣe àlàyé ọ̀rọ̀ yìí lánàá ọjọ́ kẹjọ oṣù kẹjọ eléyìí tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní eléyìí yóò jẹ́ kí ó rọrùn fún ìjọba láti tètè rówó tó àwọn ajínigbé kọlọ̀rọ̀ sí àtàwọn míì tí wọ́n máa ń lo àwọn ẹ̀rọ ṣáàbàmù pọ́s yìí láti fi ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lára ọ̀gá àgbà yìí ṣe àlàyé nígbà tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ètò ọ̀hún nílùú àbújá wípé ó pọn dandan láti ṣe ní ọ̀nà tí bá yọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìdẹkùn àwọn pẹyẹpẹyẹ. Duke àti Duchess ti Sussex Ọmọọba Harry àti Meghan ni wọ́n máa dé sí orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀la ọjọ́ kẹwàá oṣù karùn-ún ọdún 2024 tó jẹ́ ọjọ́ Ẹtì fún àbẹ̀wò ọlọ́jọ́ mẹ́ta. Wọ́n ń bọ̀ láti jẹ́ ìpè látọ̀dọ̀ Ọ̀gá Àgbà fún Ètò Ààbò General Christopher Musa ni ó pè wọ́n ó ní ó máa lo ọjọ́ mẹ́ta gbáko lórílẹ̀‐èdè nàíjíríà yóò sì tún bá àwọn ológun tó fara pa jẹ́wọ́ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn ìgbésẹ̀ yìí yóò ṣe ìdákọ́ńkọ́ ìlera fún gbogbo àwọn ológun tó ti fara pa tí ọkàn wọn tó sì ti rẹ̀wẹ̀sì ó ní ìrusókè yóò wà nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ ètò náà pẹ̀lú wọn láàrin ọjọ́ mẹ́ta ọmọ orílẹ̀‐èdè nàíjíríà tó jẹ́ obìnrin tí wọ́n pè ní olúwùmí dòsùnmú ògúnbí ó gba ọ̀mọ̀wé nínú ṣíṣe àwọn nǹkan tí wọ́n pè ní robot ní united states fún ìgbà àkọ́kọ́ ó jẹ́ aláwọ̀ dúdú ó sì tún jẹ́ obìnrin dòsùnmú ògúnbí tó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n táwọn òbí rẹ̀ ń gbé lọ́hùn-ún ṣe àlàyé ọ̀pọ̀lọpọ̀ àtìlẹ́yìn tó ní kó tó di pé ó lè ṣe àṣeyọrí ọ̀hún ó ní nítorí àwọn àtìlẹ́yìn yìí ó ní à láòun ṣe wá sí ìmúṣẹ àṣeyọrí yìí ó ní kì í ṣe tòun nìkan o ṣùgbọ́n ó jẹ́ ti àwọn alátìlẹyìn òun láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹbí olùdámọ̀ràn àtàwọn tóun wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ó ní ó ṣe pàtàkì láti ṣe iṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ kí ènìyàn lè ní èsì rere bẹ́ẹ̀ èròǹgbà tóun ní lọ́kàn òun ni láti jẹ́ àwòkọ́ṣe rere káàkiri àgbáyé. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìgbésẹ̀ ṣíṣe àmúrò ètò ọrọ̀ ajé Sustainable Action for Economic Recovery Programme (SECEF) wọ́n ti pinnu bí wọ́n ti ń pín àwọn ohun ọ̀gbìn fún àwọn àgbẹ̀ tó tó hundred three. ìyẹn ní ìpínlẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan apakòkòrò ohun ọ̀gbìn oníhóró àti igi pákí lọ́pọ̀ yanturu ni wọ́n fún àwọn tó jẹ́ àgbẹ̀ ọ̀hún láti ràn wọ́n lọ́wọ́ eléyìí ni ìgbà kẹrin tí wọ́n ń ṣe ètò náà ní àwọn agbègbè káàkiri ìjọba ìbílẹ̀ bíi mẹ́fà ní òkè ògùn àti ìlà oòrùn ti ìbarapá èrúwà alábòjútó fún ètò ọ̀gbìn àti ìdàgbàsókè agbègbè ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọlásùnkànmí ọlálẹyé òun ló sì bẹ̀rẹ̀ ètò yìí lórúkọ ìjọba ó ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fẹ́ kí ètò ọ̀gbìn kó tẹ̀ síwájú kóúnjẹ kó lè pọ̀ lọ́pọ̀ yanturu ní ìpínlẹ̀ ọ̀hún ó wá ní bí òun ti wà níbi tóun wà láti máa ṣojú ìjọba bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àwọn ìjọba ìbílẹ̀ ìlà ìlò ti gba ọkàn ọ̀pọ̀lọpọ̀ bí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ dàwó àwọn ṣọ́ọ̀bù inú ìtajà ọjà ọjọ́ nílùú ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò yìí ní inú ọjà joy tó wà ní akínyẹlé níjọba ìbílẹ̀ akínyẹlé ní ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti pàdánù okòwò wọn bí ìjọba ti bẹ̀rẹ̀ ìdàwó àwọn ṣọ́ọ̀bù láti ọjọ́ ìṣẹ́gun ọjọ́ keje ọ̀hún ni wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ní àwọn tí wọ́n dàwó yìí ni wọ́n ti kọ́kọ́ sọ fún wọn wípé wọ́n kọ́ àwọn ṣọ́ọ̀bù náà ní ọ̀nà ìtọ́ tí ìjọba tó sì ti wá sàmì sí i tẹ́lẹ̀ pẹ̀lú ìwé ìkìlọ̀ kí wọ́n kó àwọn ọrọ̀ ajé wọn kúrò níbẹ̀ ọ̀rọ̀ náà jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó máa gbọ̀n kí ọkàn wọn má sì balẹ̀ ṣùgbọ́n wọ́n ní àwọn ò gbọ́ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìjọba ti sọ pé wọ́n ti fi tó àwọn létí alábòjútó fún ọ̀rọ̀ ilẹ̀ ilégbèé àti ìdàgbàsókè agbègbè nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní wọ́n ti gba ìwé ìkìlọ̀ kó tó di àsìkò yìí ìjọba òòṣà déédé wá da àwọn ṣọ́ọ̀bù ìtajà ọ̀hún wó àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ti gba àwọn ẹrù fàyàwọ́ tówó rẹ̀ tó tó ọ̀ọ́dúnrún mílíọ̀nù ó lé ọgọ́rin ìyẹn láàrin ọjọ́ mẹ́tàléní ogún three hundred and eighty million ọ̀gá àgbà àjọ náà cop controller James Ojo ló ṣe àlàyé nínú fọ́nrán pẹ̀lú àwọn oníròyìn fún ìgbà àkọ́kọ́ tó ń bá wọn sọ̀rọ̀ nílùú àbẹ́òkúta ní ìpínlẹ̀ ògùn ó bọ́ sí ipò ọ̀gá àgbà ẹ̀ka ti ìpínlẹ̀ ogun ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹrin ọdún 2024 kó sì fi àyè gba fàyàwọ́ láti ọjọ́ tó ti bọ́ sípò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ó ní pẹ̀lú ìrànwọ́ ẹ̀ka ti ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ni àwọn fi jọ sowọ́pọ̀ láti gba gbogbo àwọn ẹrù kò tọ́ táwọn èèyàn ń kó wọlé bíi fàyàwọ́ tí wọ́n sì tó ọgọ́rùn-ún àti mẹ́ta ní àyíká àti agbègbè ìpínlẹ̀ Ògùn. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá tó ti fẹ̀yìntì ti kẹ́gbajarè lórí owó ìfẹ̀yìntì eléyìí tó ti di ọdún márùn-ún báyìí tí kò sì tíì rí gbà. CP Friday Tóyìn ló fẹ̀yìntì nínú iṣẹ́ ọlọ́pàá, ó ní ó ti lé ní ọgbọ̀n ìgbà tóun ti pààrà ìlú Àbújá àti olú-ìlú ilé wa láàárín ọdún márùn-ún ọ̀hún fún ètò ṣùgbọ́n tó jẹ́ ẹ̀kọ́ ní gbogbo rẹ̀ ń já sí ó ní wọ́n ń pa òun díẹ̀díẹ̀ sáyé owó tí a sì ń sọ yìí ni ó ní ó kéré jọjọ wípé kò ju ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand tí kì í ṣe owó rárá síbẹ̀ ó ní láti san fún àwọn òun ló dàbí ìgbà tí wọ́n fi ń nini lára ó ní kódà owó ìfẹ̀yìntì àwọn ò rí nǹkan kan o ó wá rọ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà wípé kí igp káyọ̀dé ẹgbẹ́tòkun kó tètè ran àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ fẹ̀yìntì lọ́wọ́ kó tóó di pé wọn ó máa jákùn lọ́kọ̀ọ̀kan àjọ ààbò ìlú ní ààbò ara ẹni nigerian security and civil defence corps ẹ̀ka ti ìpínlẹ̀ kwara ní gúúsù ìlọrin wọ́n fi ọwọ́ òfin mú ìránṣẹ́ ọlọ́run kan wòlíì aráyélọ́run tó gbaṣọ lára àwọn ọ̀dọ́langba mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wòlíì yìí tó ń pè ní ọláyínká àjíbóyè ẹni ọdún márùndínláàádọ́ta forty five ni wọ́n ní kó lè ṣeé kó má fi tìpátìkúùkù gbaṣọ lára àwọn ọmọ kéékèèké bẹ́ẹ̀ ó ti ṣe gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ọdún mẹ́tàlá sí mẹ́tàdínlógún lábúlé àgàn ní gúúsù ìlọrin wòlíì yìí ni wọ́n ti ń wàdẹ láti ọjọ́bọ̀ kó tóó di pé wọ́n rọ́wọ́ tó agbẹnusọ fún àjọ ààbò lórí ààbò ara ẹni nigerian security and civil defence corps ìyẹn asc ayọ̀ọ́lá michael ó ní wòlíì yìí ló fẹ́ràn láti máa gbaṣọ lára àwọn ọmọ kéékèèké àti ọ̀dọ́langba wọ́n sì ti sọ tipẹ́tipẹ́ látìgbà náà ni àwọn sì ti ń wá wòlíì ọláyínká àjíbóyè ni wọ́n ní ó jẹ́ olùdásílẹ̀ divine lord of joy prayer ministry tó wà ní abúlé àgbọn tó sì gba aṣọ lára ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní e, agbègbè ọ̀hún. Wọ́n ní àwọn wọ̀nyí ni ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ àwọn ará ilé ìjọsìn rẹ̀ àti àwọn ọmọ kéékèèké. Imam Ahmed Ojo ni wọ́n ti ní ó dáná sí ilé ìyàwó rẹ̀ ní Ẹ̀gbẹ́ Odò ní Ìṣúà, Ìjẹ̀ṣà, Èkìtì nítorí kò bá ṣe àdúrà alẹ́. Aya rẹ̀, Bọ́sẹ̀dé Àfọlábí ṣe àlàyé fáwọn oníròyìn lánàá wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún yìí nígbà tí ọkọ rẹ̀ tó dé láti òde tó sì ní kí òun wá darapọ̀ mọ́òun láti ṣe àdúrà alẹ́ ní nǹkan bí aago mọ́kànlá ó ní òun kọ̀ nítorí ara ń fẹ́ ìsinmi eléyìí ni àlàyé tóun sì ṣe ṣùgbọ́n tó fa gbọ́nmi sí omi ò tó láàrin òun àti ẹ̀ ó ní débi wípé àwọn ará ilé dá sí ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú gbogbo àlàyé tí wọ́n ń ṣe ó fi àkékọ́rí fi jígà kọ́rùn wípé àfi lá kóun ó darapọ̀ mọ́ òun ó ní ṣàdédé ni ọ̀kan lára àwọn alábàágbé ládùúgbò ṣàkíyèsí wípé ilé ń jóná àti wípé ọkọ òun ló sọná sí ilé ọ̀hún nígbà tí wọ́n fi máa débẹ̀ ó ní gbogbo ẹrù àti ilé ọ̀hún ló jóná gbúgbúrú ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ló fẹ́ fara ṣoko ṣùgbọ́n tí wọ́n fi ọwọ́ ṣìgún-òfìn gbé e tí wọ́n sì mú un lọ fún àwọn agbófinró. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Sunday Abutu ò fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ yìí wáyé. mo ní mi ò lè kó sáàdúrà kan táyé èèyàn lè ṣe mọ́ lálẹ́ yìí mo ní kó jẹ́ kó dọ̀là mo ní oorun kùn mí mo ní iṣẹ́ mo ti lọ ṣe látàárọ̀ so mo ní oorun kùn mí ó wá ní rárá ó ní kí n tẹ̀lé òun kí n bá òun ṣàdúrà yẹn ní mi ò ṣe ó ní tí n bá ti mọ̀ pé mi ò ṣe àdúrà ó ní kètètè jẹ́ jẹ́ kó máa wò pàkọ́ mi bẹ́ẹ̀ yẹn kí n kí n jáde síta mo wá jáde so mo ṣe wá jáde wá wá bẹ̀rẹ̀ sí ń gé àwọn rọ́bà àti oní tó wà nílẹ̀ àti egungun ló bẹ̀rẹ̀ sí ń gé wọn so wá ní òun á pa mí pé tí mi bá pé kí n disappear kí n wá bi lọ òun á lọ pe àwọn olóyè tó wà ládùúgbò òun á lọ pè wọ́n wá so bíi bàbá ọba bìlà bíi asaba mo wá lọ pè wọ́n so wọ́n á wá àwọn ọlọ́dẹ náà rí mi táìmù mi wọ́n wá síbí wọ́n á bẹ̀rẹ̀ sí ń bẹ pé ìgbà tí ò ti síyà tí ò ṣe pé ó jẹ́ kí n wọlé ó ní wá ní kí n lọ wábi sùn ṣìfù yẹn wá mú mi lọlé so ó kọ́kọ́ mú mi lọlé kò dáhùn ó ní wọ́n ṣáà sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ rí mi lára àdé náà bó sínú ilé ń bì wọ́n sínú ilé yìí so mo ṣe bí ṣìfù yẹn ṣe wàá wọ́ tí mi pé kí n máa bọ̀ nílé ọ̀dọ́ bẹ́ẹ̀ ni mo lọ sílé ọ̀dọ́ àwọn bọ́ìsì kan ń gbé bì bẹ́ẹ̀ ni wàá pè mí níbẹ̀ yẹn pé mọ́mì ẹ máa bọ̀ ẹ máa bọ̀ iná ti sọ níbi ilé mi yẹn o pé wọ́n rí ọkọ mi pé ó ti fi iná síbẹ̀ yẹn ó dẹ̀ ti ó ti disappear so mo ṣàṣe ń sábọ̀ ni iná ti ń bù. ilé ẹjọ́ magistrate tó wà ní Gwangwalada nílùú Àbújá ó ti ní kí faith felix ẹni ọdún méjìdínlọ́gbọ̀n kó lọ́ọ́ sáré lo oṣù mẹ́jọ péré lọ́gbà àtúnṣe pẹ̀lú ẹ̀sùn wípé ó da omi gbígbóná lé orogún rẹ̀ lórí obìnrin yìí ló ń gbé gazatoge ní ọ̀nà ti airport road lólú ìlú ilẹ̀wà nílùú àbújá wọ́n ní ó jẹ̀bi lábẹ́ òfin pẹ̀lú ìwà tó hù adájọ́ àgbà magistrate na tukọ̀ ó ní kò sáàyè fún owó ìtanràn bẹ́ẹ̀ ló tún ṣe ìkìlọ̀ fún wípé lẹ́yìn tó bá lọ dé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí kò gbọdọ̀ tún ṣọmọ lọ́wọ́ rẹ̀ mọ́ olùpẹ̀jọ́ ṣe àlàyé wípé stella jacobs òun ló mẹ́jọ́ òun wá síwájú àwọn ọlọ́pàá wípé òun wà ní ojú oorun ṣùgbọ́n tó jẹ́ pé omi gbóná ni orogún òun tó fi jí òun látòjú oorun ní báyìí ilé-ẹjọ́ ó ti wá ní kó sáré pààlọ́ fún oṣù mẹ́jọ lọ́gbà àtúnṣe ẹ̀yin ará kò ní jù báyìí lọ fún àgbéyẹ̀wò ìròyìn lójoojúmọ́ aláṣálẹ̀ ètò ní ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2024 láti kàn ní Yorùbá Broadcasting Network YBN tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin wò wá rèé ẹ tẹ YBN sórí nọ́mbà tó ń lọ lójú fọ́nrán yín kẹ́lẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp àti Telegram ẹ sún sápọ̀ tán kẹ́ subscription button kẹ wá sísàlẹ̀ kẹtàgò dúdú tó wà lókè ìyẹn ló máa ma sọ fún yín tá a bá ti wà lórí afẹ́fẹ́ ó ní àṣẹ ọlọ́bẹ̀ ṣe èyí tẹ̀ ń bá wa fìfẹ́ jẹ́ ń gbogbo wà ẹ̀kọ́ àìbínú o àmọ́rírì yín àgbẹ̀ òṣùbò káre fún yín títí dìgbà míì tá a máa wá pàdé níkànnì Yorùbá Broadcasting Network wà ẹgbẹ́ rántí o àríṣe làríkà àríkà bàbá ìlú ohun tó bá ṣe lónìí ìtàn tó bá dọ̀la wo rántí pé ó padà wá dìtàn o ọláyẹmí adéwùmí òwúrúbùtú lórúkọ tèmi ó ráyọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan lájì ó dàárọ̀. Yorùbá Broadcasting Network fún ìgbèdéde àṣà Yorùbá.